kí a di àsìkò yìí ń sìn ayé àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò mọ̀nàrò sẹ̀rí ilẹ̀ káàkiri ibikíbi ní orí ayé ọlọ́run jẹ́ kí a pẹ́ ní orí dáadáa mo fẹ́ fi tó wa létí pé ní àwọn olùmọ̀ wa wọ́n ti wà ní ilé agbára kí ọlọ́run kí ọba ní kíyèsí wọn kó jẹ́ kí ayé wọn pẹ́ ní orí dáadáa ọlọ́run ọlọ́run lágbára níbi tí a ti máa fi àwọn ìbéèrè ọlọ́kọ̀ ọ̀jọ̀kan èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa ẹ̀sìn ìsìláàmù èyí ránṣẹ́ sí wọn àmọ́ kí a tó máa ṣí ojú òpó ìbéèrè alákọ̀ọ́kọ́ ní òwúrọ̀ tòní omi wípé àkọ́rọ̀mọ̀kúnmọ̀lá gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam tí ń kọ́ nípa ìmọ̀ ṣẹ̀rẹ́ al-Islam tí ọ̀tọ̀ lábẹ́ òfin Ọlọ́run fún kí ó lo àlùwàlá wàlbàrà lórí ẹni tó jẹ́ sí wípé mùsùlùmí àmá gbogbo ọgbà bí ká bá níbi ọ̀tẹ̀ kìí ṣe pé ń sọ̀tẹ̀ àwọn èèyàn lásán ń tó sọ̀tẹ̀ àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ olùmọ̀ Islam alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله من أصول توا أهل السنة والجماعة قلناني الولاء والبراء شو ما الولاء للمسلمين والبراء للكافرين ká mú àwọn mùsùlùmí lẹ́ni wa ká mú àwọn kèfèrí lọ́tà wa ìtumọ̀ al-wala'u wal-bara'u ni èèyàn lè jẹ́ mùsùlùmí tó máa hùwà pálapàla tó máa hùwà rádaràda tó máa hùwà ségesège ìwà alágàbàǹgẹ̀rẹ̀ olùjòdìjọ sọmù náfẹ̀kì kó máa hu àwọn àwà tí ó bá lọ́dọ̀ mùsùlùmí síbẹ̀síbẹ̀ lópin ìgbà táwọn àwà tí ń wò tí ò bá tí yọ kúrò lábẹ́ àbúradà ẹ̀sìn Islam mùsùlùmí náà la máa pè ìbáwí la ṣe fún àtúnṣe la máa ṣe a lè jẹ́ni tó ṣe pé àwọn ìdánù nígbà kan láti fi pàkíyèsí rẹ̀ lọ sídìí àwọn ségesège rádaràda tí ń ṣe kó lè bá yí padà àmọ́ al-wala wal-bara' máa ń lò lórí mùsùlùmí ipá ṣe wàlá òfun àlùbáráù lórí kèfèrí ipá ṣe bàrá òfun àní lo bàrá òun yẹn lórí irú ẹni tí ń hu àwọn wàrà dáradáhùn pé àwọn àwọn ìdánù láwọn ìdánù tán nítorí mùsùlùmí náà la sì pé àmọ́ nígbà tá a bá gbé lórí àtẹ́tà rí pé wà rẹ̀ ti sọ di kèfèrí gbà náà ni àlùbáráù tam náà ni ọ̀sẹ̀ lórí rẹ̀ tam. Jazakumullahu khairan fid dunya wal akhirah. Ìbéèrè eh, ojú òpó tí a máa pèsè náà ni 08086016541 lẹ́ẹ̀kan sí 08086016541. Nínú ìbéèrè tó wà bí wọ́n ní ẹni tí owó haram tí ọwọ́ náwó rẹ̀, àmọ́ ó ti wá ná owó yẹn síwájú kí ó tó máa bèèrè pé bó ló wọ́n sì fi owó rìbá tí ó wọ inú owó yìí wọ́n ní sí òun lè mú iye òǹkà iye òdiwọ̀n owó yẹn kó wọ́n yọ́pò ní owó nǹkan wọn lọ fún àwọn tí àwọn èèyàn ẹ̀lẹ́kùn òbí sí nǹkan síta ló kọ pó ń bọ́ lọ́wọ́ rìbá àbí kí ni wọ́n sì sí. alhamdulillah ó fọ̀rọ̀ rẹ̀ falẹ̀ eléyìí tí ó sì yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní kété tá a bá ti mọ̀ pé haram wọnú owó wa ojúlówó haram yẹn tá a rí òun náà láàyò sọnù láàbọ̀ lọ́wọ́ rẹ̀ kúrò nínú dúkìá wa àmọ́ tó bá ṣẹlẹ̀ yìí pé ó lọ lára kò tètè yọ ní kété tó bọ́ sí lọ́wọ́ kò yọ owó kan náà iye tó jẹ́ tó jẹ́ àsáwọ̀ nínú dúkìá rẹ̀ tó yọ kọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú àníyàn pé haram gangan iná ló ń yọ yìí kọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá kó forí jùn lórí ètò ìṣèṣì náà. ìzákun bá wọn fẹ́ràn lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six five four one ọ̀nà ní ibi tí a máa pè wọlé sí nínú ìbéèrè mi ọ̀nà ní wípé ǹjẹ́ ó tọ́ fún mùsùlùmí kí ó fẹ́ràn ẹni tó sí wípé ọ̀kẹ̀fẹ̀ rí ni àmọ́ bọ́yá nítorí pé ìfẹ́ pa wọ́n papọ̀ tí bá wá ń sọ̀rọ̀ yóò mọ̀ sọ̀rọ̀ bí ẹni pé lẹ́nu ń dáa ju àwọn mùsùlùmí lọ ní gbogbo ìgbà nínú fífi rẹ̀. àwọn tó bá ti rí pàrọ̀ ìmánì rẹ̀ sí ìmánì rẹ̀ sí nítorí pé islam sọ pé alwala'u lil muslimin walbara'u lil kafirin gbogbo nǹkan tó lè da mùsùlùmí àti kèfèrí pọ̀ wọ́n bára wọn ṣe lọ́nà pé wọ́n jọ ń ṣe wọn láǹfààní ṣùgbọ́n kò gbọ́dọ̀ bá ṣe ní ìbáṣe tí ó túmọ̀ sí kó ti ráàyè wọnú ọkàn rẹ̀ ó ti wá dẹni tí ó sọ di èèyàn rẹ̀ yàtọ̀ sí àwọn mùsùlùmí bí àwọn bá ti ṣe bẹ́ẹ̀ ìmánì rẹ̀ ti jòrò ó ti yòrò kọ́lọ̀ ẹlẹ́dàá kó má jẹ́ kí ìmánì wà kó yòrò. hello wàlẹ́kùn sọ́lá ń fi lọ́wọ́ rẹ̀ kí ló kọ́ ìmọ̀lẹ̀ sí pé o. orúkọ mi àfáà ti ṣètò ní ìjà àbọ̀ nígbà tí ó kí ni ìbéèrè yín. ẹgbẹ́ ìbéèrè mi ti wò ní ìbéèrè alákọ̀ọ́kọ́ ní pé kí ẹ máa fẹ́ kí mi. bẹ́ẹ̀ bọ́ọ̀ ni. àgbọ́. tọ́wọ́ gbẹgbẹ́ ìsájà ti bí sí náírà máa lọ yìí. ṣé àjọjù kéré náà ó ti bí sí náírà máa lọ yìí. àtẹ́jọ́ ti bí sí náírà máa lọ yìí fún wọn. ṣúra ẹsẹ̀ tá ló ní bá láti máa rí i. Ìbéèrè náà kejì. Bẹ́ẹ̀ pé ọ̀nà ti Alhamdulilayi, òfin ọlọ́run dá lórí pé ẹ lè ṣe sọ́láàtì àfi kẹ́kẹ́ suratul Fatiha ǹjẹ́ bismillahir rahmanir rahim àyà kan wà níbí nínú suratul Fatiha àbí kèétì àyà kan nínú rẹ̀ àwọn olùmọ̀ ẹni wọ́n ti kọ́kọ́ kò lórí pé gbogbo bismillahir rahmanir rahim tí ń bẹ ní ìbẹ̀rẹ̀ àwọn súrà alukur'an wọn kì í ṣe àyà alákọ̀ọ́kọ́ ní ìbẹ̀rẹ̀ àwọn súrà yẹn ṣùgbọ́n ní tá a máa fi sí gbogbo súrà kọ̀ọ̀kan ni nínú sóròtò nàmìl ó nìkan láti rí pé bisimilahi rahman rahim ó jẹ́ ìdá kan nínú àyà innahu min suleiman wa innahu bisimilahi rahman rahim torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tẹ́ ẹ bá kíó nínú sọ̀láàtì yín tẹ́ ẹ ṣe rahman rahim kò kó bá sọ̀láàtì yín rárá. الإمام ابن العربي رحمه الله nínú kíra wọn tafsiru ayatul ahkam wọ́n ní ìyapa tí ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ṣé bísímìlá àyà àkọ́kọ́ ni àbí kìí ṣe àyà àkọ́kọ́ nínú suratul fatiha òun ló mú ni mọ̀ pé bá a bá ṣe sọ̀láàtì káàsì bisimilahi rahman rahim nínú fatiha wa sọ̀láàtì ń dángájíá ọ̀làlàfíà ṣùgbọ́n bisimilahi tẹ́ níbi súrà ké ìbéèrè wa ni pé súrà tẹ́kí lẹ́yìn fatiha yẹn káti bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́ti kàáni àbẹ̀ yọ àyọkà àyà tó bá ti ké súrà lẹ́kí lẹ́yìn fatiha láti bẹ̀rẹ̀ rẹ̀ ẹ ṣe bisimilahi rahman rahim wọ́n tó bá pé àyọkà lẹ́ bá ṣe ẹ̀ní ṣe bisimilahi rahman rahim èwo ló ní ládájú kò nítumọ̀ kẹ́ ẹ̀ mọ̀ òfin gẹ́gẹ́ bá ti ṣe wí ń lọ pàtàkì tó bá ké fatiha lẹ́fẹ́ ké ẹ ṣe bisimilahi níbẹ̀rẹ̀ rẹ̀ kẹ́ ẹ̀ bá wá ṣe kò sí nǹkan kan tó ṣe fatia yín ẹ̀sáàtì ké fatia kò pé ṣùgbọ́n ní ìbẹ̀rẹ̀ sọ̀láàt aka alákọ̀ọ́kọ́ àǹbẹ̀kẹ́sì a'udhu billahi minash shaitani rajim bismillahi rahman rahim lẹ́yìn tẹ́ bá ṣe du'a ul istiftah àdúrà tá a máa ń ṣe láti fi sí sọ̀láàt lẹ́yìn rẹ̀ ẹ wá ẹ ṣe a'udhu billahi ẹ ṣe bismillah ẹ wá ké fatiha súrà tẹ wá fẹ́ kí lẹ́yìn fatiha yẹn tó bá pé láti bẹ̀rẹ̀ lẹ́ti fẹ́ kí ẹ ṣe bisimilahi rahman rahim tó bá pé àyọkálẹ̀ fẹ́ ṣe ẹ̀ níwìn kankan ju pé kankan tẹ́ fẹ́ kà lọ. wọ́n ní tí ọ̀nà bá pin fáwọn káwọn ọgbọ́n àdámá láti jẹ àti mu tó le fáwọn ṣé káwọn lọ yáwó èlé káwọn fi sẹ̀mí táwọn bá yáwó èlé hùn káwọn fi sẹ̀mí sọ́lẹ́sẹ̀ àbí káwọn kúkú má ya nǹkan káwọn kù. àkọ́kọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní tó bá ṣe léèwọ̀ ìwọ náà ni ó máa jẹ àyàfi ẹni tí túláàsì bá mú láti jẹ nǹkan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ tí ìsepò finú fẹ́dọ̀fẹ́ ta kò fi ọlọ́run fagbọn rẹ̀ ya so irú ẹni tí ebi ń pa tó bá òkú mbete ẹran lẹ̀ wàá jẹ nínú rẹ̀ tó fi gbẹ̀mí ró wàá sùn mú díẹ̀ lọ́wọ́ torí pé bébí mi ìbá pọ̀ tó bá rí nǹkan tó jẹ́ halal kó lè bá tún jẹ àmọ́ bíi tówó èlé kọ̀ owó èlé anábì sallallahu alayhi ó ní rìbá sab'una bàbẹ̀ ilẹ̀kùn àádọ́rin ní rìbá eléyìí tó kéré jù nínú rìbá ó ṣe déédéé pẹ̀lú kọkùnrin kó ìyá rẹ̀ lò ó burú jáì lùmọ̀ so ẹ mọ̀ kéńgbà mi àwọn ìbéèrè tẹ́yìn máa ń ṣe ìbéèrè tẹ́ni tí wọ́n mọ̀ ń pa ẹ̀sìn ni tí wọ́n béèrè ń béèrè pé tọ̀ ìgbà míì a máa ń gbéra wa tayọ ẹnu alábi tá a mọ iná ní máa jẹ́ ká fagbọn ọlọ́run ọba yá ẹ̀ lọ́nà pin fún yàn kò mọ bí ó ti ṣe ṣe kò rí nǹkan kan tó lè ṣe má nítorí lè ṣe pọ̀ téèyàn bá lọ ẹnu ọ̀nà ilé ìtajà téèyàn bá wọn gbẹrù lọ sí di mọ́tò èèyàn ò ní bẹ́ẹ̀ nìkan gbẹrù bẹ́ẹ̀ kí wọ́n má fún ní nǹkan kan ṣùgbọ́n àwa ti gbéra wa tayọ ayé wa a máa wúra wa pé kò sí ní táàjẹ́ irú èmi a mọ́ta mi ní màá ṣaláàrú ókè dípò kọ́ lọ́ máa jẹ owó èlé kọ́ gbowó èlé eléyìí tó lè kó bọ́ ọlọ́dọ̀ lọ ókè kó o sì máa ṣe ẹni tí wọ́n máa bá wọn gba ẹrù gbé sínú mọ́tò àwọn òkè ọlálàrú máa bá wọn gba ẹrù lọ́wọ́ wọn máa bá rà tántán bá jáde sídìí mọ́tò wọn kọ́ ọmọ wa wo ń tọ́lọ́ wọn mọ̀ fún ọ lọ sílé ìtajà kan tí ń tajà ọjà tí wọn bá rà wọn máa fọn rìsíptì bá ẹni tó ní ilé ìtajà sọ̀rọ̀ kọ ọ máa lọ bá wọn gbé ọjà ń jáde kọ ọ máa máàkì kí wọn ti gbà wọn ti gbà èmi ọmọ fọn ló àmọ́ ńgbà tó jẹ́ pé kò tá a gbéra wa sí àti ìdébẹ̀ a mọ̀ wá wò pé èmi kọ́ èmi ọ̀jẹ́ serú sẹ́m eléyàn ní tí ọmọ láńkì dípò kọ́ lọ jẹ wéèlè ìbéèrè tẹ́ ẹ sí wọn ẹ̀rí ṣe iṣẹ́ tẹ́ ẹ lè ṣe pọ̀ ọ̀nà òdì máa yín ọ̀nà ọlọ́run ọba pọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì máa ń fi nǹkan ká dẹ́yàn wò kó wo béèyàn ó ṣe ṣe torí kó lè lànà fún yàn eléyìí jẹ́ bó ṣe jẹ́. Wa alaikum Kí ni bèèrè yín? Ìbéèrè mi fún àwọn olùkọ́ wa pé pé ọmọ tó bá jẹ́ Mùsùlùmí tí ìyá rẹ̀ ti jẹ́ Christian tí ó bá kú jẹ́ ó lè lọ síbi òkú rẹ̀ àti pé ipa òun ni ó lè kú níbi òkú rẹ̀. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. Ó ní pé tí èèyàn bá sí ìparí bá sára hàn, tí tí máa alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tí òbí rẹ̀ tí ò bá jẹ́ mùsùlùmí tóun sì jẹ́ mùsùlùmí tóbi ìbá ṣaláìsí kí n lójúṣe ọmọ òtí jẹ́ ìsìláàmù sọ pé ṣe dáadáa sóbí rẹ̀ òbí rẹ̀ ọba jẹ́ mùsùlùmí kò bá jẹ́ kèfèrí ṣùgbọ́n òbí tó bá jẹ́ kèfèrí gbogbo dáadáa tó ṣe sí títí tí ó fi kú ni nínú dáadáa tó sì ṣe sóbí tó bá jẹ́ kèfèrí ìwọ ọmọ tó jẹ́ mùsùlùmí òun náà ni kò pè sẹ́sìn islam dáadáa mò ń fún ìyá mi lóúnjẹ mò ń fún bàbá mi lóúnjẹ mò ń dáṣọ sí wọn lọ́rùn mo kọ́lé fún wọn mo ra mọ́tò sí wọn dì kọjá mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ dáadáa kò pè wọ́n sí islam nítorí tọ́lọ́mù bá ní kí wọ́n gba islam á oríire ńlá nù wọn náà sì gba ìsan ńlá lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ọ la an yahdi allahu bika rajulan wahida khayrun laka min humri bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam sọ fún Ali ibn Abi Talib radiyallahu anhu tọ́lọ́n bá tara rẹ̀ fèèyàn kan mọ̀nà ó lóore fún ọdún kún bọ́n láwọn ràkúnmí pupapupa lọ. eléyìí bá yé wa àwọn òbí tẹ́ ẹ bá ní kí wọ́n ṣe mùsùlùmí ẹ má sàhùn àti pè wọ́n sẹ́sìn islam torí pé ẹ mọ́ta ní ọ̀padà gba islam nígbà tẹ́ ẹ bá pè sí. tóbi yín bá fi lè wá kú lórí pé wọn jẹ́ mùsùlùmí àwọn ẹni tí wọ́n bá jọ ń sẹ̀sìn kan náà àwọn náà lẹni tó kù tí wọ́n sojúṣe lórí òkú eléyìí àmọ́ wọ tí wọ́n jẹ́ mùsùlùmí òfin ọlọ́run sọ pé kò tọ́ sí ọ kó jẹ́ pé wọ́n lọ́mọ wá ṣètò ìsìn ìyá rẹ àbí bàbá rẹ tó kú tí ó jẹ́ mùsùlùmí eléyìí jẹ́ bó ṣe jẹ́ àyàfi tó bá pa àwọn ẹlẹ́sìn wọn wọ́n kọ̀ wọ́n tì wípé ńgbà tó ti lọ́mọ láyé ọmọ rẹ̀ ni kó sááyàn rẹ̀ so ó gbé ìyá yẹn ó gbé bàbá yẹn ó gbé wọn sí kòtò kí wọ́n má bàa márùn irú bó ṣe ṣẹlẹ̀ sí Abu Talib nígbà tí ọmọ rẹ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu tọ́sọ̀ bá nàbì sallallahu alaihi wasallam pẹ́gbọ́n bàbá rẹ̀ ti kú ìyẹn bàbá tiẹ̀ àwọn Quraish wọn ò sì ní gbèsè nítorí pé òkútọ́ lọ́mọ ni òkútọ́ lọ́mọ ọmọ rẹ̀ oní ògbèsè lọ́dọ̀ tiwọn kí wọ́n á ní kí n ṣe sí anábìíní kó gbẹ́lẹ̀ kó gbèsè kó sì bò nítorí kọ́mọba márùn para yìí tó bá jẹ́ pé ìyá rẹ̀ bàbá rẹ̀ tó kú lórí nǹkan tí èsì Islam tí ò bá sẹ́nìkan tí ó sàáyàn wọn palẹ̀ wọn mọ́ Islam sọ pé kọ́ wa bó ti gbé wọn sí kòtò tí wọn ò fi ní márùn para yìí ẹ wá sì béèrè nípa ìmáàmù tó máa ń yára nígbà tí máa ń ṣe tẹ̀ṣáhùd débi pé ibi tí ní kẹ́ ṣe tẹ̀ṣáhùd dìtẹ́ fi sálámà. ẹ ní tí ìdégbèrígbèrí bẹ̀ tí ìmáàmù yìí ti máa ń sálámà kí lẹ lè ṣe sí ìsìláàmù ó fi hàn wá igi tẹ́ bá parí tashahhud salatu fa nàbì Muhammad sallallahu àlùwà àlùwà sẹlẹ ẹ wá sáàdì ọlọ́ọ̀ níbi aburú àwọn nǹkan mẹ́rin allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masih ad-dajjal. àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ńgbà tẹ́ bá wí débẹ̀ ìgbà náà lẹ tó lẹ́tọ̀ àti sálámà bẹ́ẹ̀ bá tún tẹ̀síwájú tẹ tọrọ gbogbo ní tẹ̀ǹfẹ́ lórí ayé àtọ̀kìyàmọ̀ kẹ́ tó sálámà ọ̀dà púpọ̀ ìmáàmù tí wàá sálámà wàá tó ń di ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tọ́ ẹ̀yin ẹ sì as-salatu fa nàbì ẹ tún sáájú ọlọ́run níbi àwọn nǹkan mẹ́rin kẹ́ sálámà pípẹ́ tẹ wá pẹ́ sí sálámà ìmáàmù ẹ̀ sẹ́lọ̀ báàmù. Jazakumullahu khairan. Ah, ibi tí a ń pèsè ọ̀nà ni 08086016541. Ah, ẹnìkan fi ìbéèrè ránṣẹ́ síbi wípé ìjà àwọn lè yáwó lọ́wọ́ ẹni tí ọ̀nà tí títí ń gbà rówó ọ̀nà haram ni. Ah, tó bá dá yín lójú pé kò lọ́nà míì láyé tó ti lè rówó ju haram lọ ẹ má yà. Àmọ́ tó bá dá yín lójú pé ó sì láwọn ọ̀nà míì náà ti ti ń rówó ẹ lè ya pẹ̀lú ẹ̀mí wípé owó tó jẹ́ halal ẹ̀yin ya kìí ṣe haram kò sì gbọ́dọ̀ lélẹ̀ kan lórí tí ó gbà lọ́dọ̀ yìí. kí a ń gbàgbé pé orí ìtànpèsè òun náà ní zero eight zero eight six zero one six five four one. hello. Àlékún sáńtìlá ọ̀rọ̀ kí ló kọ́ ìwọlẹ̀ tó pè ó? Kí ni ìbéèrè yín? ìbéèrè mi ni pé tí a bá fẹ́ lọ sí orí sojúd tí ọwọ́ lápapọ̀ mú lọlẹ̀ ni àbí orúnkún ní ọ̀kọ̀ọ̀kan kalẹ̀. ọ̀rọ̀ oríṣi méjèèjì náà ló wà lẹ́nu àwọn olùmọ̀ wọ́n bẹ nínú wọn àwọn tó ní ọwọ́ ká kọ́ mú lọlẹ̀ ń wọn àwọn tó ní orúnkún kọ́kọ́ lọlẹ̀ kọ́wọ́ ṣùgbọ́n ni tó sọ pọ́wọ́ ní ọ̀kọ́ lọlẹ̀ kò sí náà ni tẹ́ bá ẹsẹ̀ lẹ́kọ̀ọ́kọ́ gbé kúrò ńlẹ̀ ẹni tó wá sọ pé orunkun ní ọ̀kọ́ lọlẹ̀ nígbà tẹ́ bá dìde ọwọ́ ní ọ̀kọ́ kò ńlẹ̀ ẹ̀sà kéèsì méjèèjì kò sí ìta ẹ̀sẹ̀ tó burú ṣùgbọ́n ìtawà sàlẹ̀ sà táwọn wò pẹ́ẹ́rì tó lágbára jù tọ́ka sí òun náà ní kọ́wọ́ kọ́kọ́ lọlẹ̀ ná kórúnkún tó tẹ̀lé ìgbà tẹ́ bá sì dìde orúnkún yín ìlẹ́kọ̀ọ́kọ́ gbé kò ńlẹ̀ kó tó di pọ́wọ́ State ní tí àwọn bá jọ sọ́láti lẹ́yìn imáàmù táwọn báraka méjì ní sọ́láti láṣì tí táwọn wá dìde láti parí sọ́láti àwọn tí rákà méjì tí àwọn dìde láti kí yẹn tí àwọn ọkà súra àwọn ọkà fàtí àmì àbí súra nìkan làwọn ọkà hello Wa alaikum salam kí ló kọ́ yín ìbẹ̀rẹ̀ tó ń bèèrè Kí ni bèèrè yín? Àmín. Ṣé ìkàtà máa máa ṣe ní ẹ̀kọ́ ọ̀kan àti ìkàtà máa ṣe ní gbogbo ọ̀dọ̀ ní láyé ìgbòkọ̀ta wọ́n kẹ ní àpàtà ti ìṣúra ìfàkà ìlẹ́yìn náà. Ìgbé ìrẹ́lẹ́kì ní pé ọkùnrin tí ó ń bẹ̀rù láti máa tókọ̀ sínú ìyàwó ẹ̀ láti àrí ìyàfóyè ṣé bàbáyé wà fún ọmọ ìṣẹ̀lẹ̀ láti ọmọbìnrin lásìkò tí ó ń bí àlásìkò tí ó ń ní òun àṣọ tí ó fẹ́ lọ ọlọ́kùnrin tí ẹ̀ fún bàjẹ́ ẹni gbogbo ní ìgbà tí ó wà láti ẹ̀yà abẹ́ ìṣẹ̀lẹ̀. alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ láti ìdíròkò ẹnikẹ́ni tí ó bá ti bárọ́kà méjì ní sọ́látìlá ọ̀sẹ̀ ọ̀bọ̀họ́r àbí bí maghrib àbí sọ́látìlá ìṣá akàkún pé rákà méjì tá a bá yẹn ó ní rákà àkọ́kọ́ àtẹ̀kejì tiwa bọ́fẹ́ kọjá lẹ́kẹta àtẹ́lẹ̀kẹrin ti imam alákọ̀ọ́kọ́ àtẹ̀kejì tiwa ni bàtà bá dìde dúró láti pé sọ̀láàtì wa pípé láàpè ó túmọ̀ sí pa àti ní méjì ìtàkókò àtẹ́lẹ̀ kejì àjẹ́ pé tẹ́lẹ̀ kẹta tẹ́lẹ̀ kẹrin ló kù ní a sì mọ̀ pé téèyàn bá ń dá sọ̀láàtì ṣe kí ní òkè ní rákẹ́lẹ̀ kẹta àtẹ́lẹ̀ kẹrin òun náà ní fatiha nìkan torí rẹ̀ nígbà tó ti jẹ́ pé rákà méjì lẹ bá méjì tẹ bá ń la bẹ́ẹ̀ ni sọ̀látù làṣà ilé ìjọba wọ́n ní sọ̀látù táǹtì máa ń kéwú jẹ́jẹ́ bíi sọ̀látù bọ́hùr àti sọ̀látù làásù abẹ̀rẹ̀ sọ̀látù pẹ̀lú imam ṣé kí láàmú ké ganan rí àwa tá a wà imam àwọn náà fati àti sura ní raka alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì fati ànìkan ní raka ẹlẹ́kẹta eléyìí jẹ́ ti gbogbo sọ̀látù táǹbà ń tẹ́ jẹ́jẹ́ eke ké Fatiha àti súrà ní rákà alákọ̀ọ́kọ́ Fatiha àti súrà ní rákà ẹlẹ́ẹ̀kejì Fatiha nìkan ní rákà kẹta tó bá jẹ́ pé gbogbo sọ̀làwátì yòókù ní níbi tá a ti máa kí ó sókè bíi magrib àti ìṣá àtàṣùbà la là ń fẹ́ kí wọ́n wà lẹ́yìn máàmù òkè nìkan ò ní ké nǹkan kan lé Fatiha ó sì ké tiẹ̀ jẹ́ẹ́jẹ́ àmọ́ dúró bí ìmáàmù ń bá jẹ́ ẹni tí máa ń dákẹ́ díẹ̀ lẹ́yìn tó bá kí ó tán kó tó rùkú àsìkò tí ń dákẹ́ òun ni ló ké fati àrẹ sí ìmáàmù yẹn ìdákẹ́ rárá rárá àwọn olùmọ́ni nígbà tó bá ti parí fati àti ìwọ náà súrékè fati àti lásìkò tí ìmáàmù bá ń ké súra lọ àsúrékè lọ́nà tó fi tẹ́tí gbọ́n tó bá kù nínú tí ń ké wọ́n á ní tí èdè òyédè bá ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó dípò kí èèyàn wá máa kọ obìnrin lẹ̀ gẹ́bí tí máa ṣẹlẹ̀ nígbà wọ̀ tí èèyàn bá sọ fún ìyàwó pé máa lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ ná inú ń bí mi á sọ yorùbá yóò yé dáadáa máa lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ ná lédè yorùbá ó yàtọ̀ sí máa lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ torí tẹ bá ti yọ náà yẹn kó ń bẹ̀ wọ́n lè túmọ̀ rẹ̀ sípò ti kọ́ lẹ̀ yìí àmọ́ máa lọ sọ́dọ̀ àwọn òbí rẹ náà ìyẹn ni pé fásìkò tá a wà yìí kínú mi ò fi rọ̀ kí tiẹ̀ náà fi rọ̀ sọ eléyìí kò sí ní tó burú mbẹ̀ kò túmọ̀ sí pé ẹ kọ̀ ìyàwó yín ẹ̀ ń fẹ́ kó lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ nítorí kíbinú ó lè ba àráyè mi kí ṣètọ́ ni ọmọ bá dán yín wò kẹ́ ẹ má lọ kọ̀ ìyàwó yín sílẹ̀ nígbà tẹ́ ẹ fẹ́ kọ̀ lẹ̀ ṣùgbọ́n téèyàn bá lè yanjú rẹ̀ gbọ̀nà míì yàtọ̀ sí máa lọ sílẹ̀ àwọn òbí rẹ̀ náà wọ́n á lọ sílẹ̀ àwọn òbí rẹ̀ nánà wọ́n lè wọ́n lè gbá lò mọ́yàn lọ́lòkulò so kéèyàn wọ́n náà tí ó fi máa yanjú awọ̀ káwá níbẹ̀ lọ́n tó pọ̀ nítorí mo gbọ́n mo lóye kìí sábà ṣiṣẹ́ lásìkò bínú ká máa bẹ́ lọ́n kọ́ dákun kọ́ yàwá ya ṣetán ní tí ó mú kí lè kálukọ́ dàrú ọlọ́run kó gbé jìnnà sí. jazakumullahu khairan oníbèrè sọ Muhammad láti Kaduna wọ́n ní ìforíkalẹ̀ ìgbàgbé sọ́wà níbi ìgbàtíyàn bá lékún àbòdékù níbi sọ́látù tarawih. alhamdulillah tí èèyàn bá ṣe àfikún nínú gbogbo sọ́lát kò bá jẹ́ náfìlà kò bá jọ́ràn yẹn àbí èèyàn ṣe àdínkù gbogbo náà la gbọ́dọ̀ ṣàtúnṣe sọ́lát yìí ti rí kò bá jọ́ràn yẹn ló ń ṣe kò bá jẹ́ náfìlà gbogbo ẹ̀ ń bùkátà kó túnṣe tó bá jẹ́ pàtúnṣe rẹ̀ ọgbà sùjúdù sáà ìforíkanlẹ̀ ti gbàgbé ṣáájú àbí lẹ́yìn ìgbà tá a bá sálámà gbogbo ẹ̀ náà lọ gbọ́dọ̀ ṣe nítorí kọ́ ọmọ bá ṣàṣe dànù kọ́rọ̀ rẹ ọmọ bá já sí pé o lérò pé òun ṣe sọ láti ní ṣùgbọ́n nǹkan gbára gbóná ni. hello. wàlékún sáájú ara ìmọ̀lẹ̀ tí ń kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ó. ẹ sọ̀rọ̀ sókè. ẹ sọ̀rọ̀ sókè àgbọ́ àgbọ́ ok àkọ́kọ́ ni pé àwọn mùsùlùmí àwọn lẹ̀sìn wọn jẹ́ ẹ̀sìn tí ń bùkátà kan kọ́ mọ́síláṣí àwọn mùsùlùmí sì lẹ́ni tó ṣe wípé tó bá kọ́ mọ́síláṣí yóò túmọ̀ sí mọ́síláṣí ẹni tí kìí ṣe mùsùlùmí kọ́ mọ́síláṣí kalẹ̀ ó ń tanra rẹ̀ dànù fowó ṣòfò ni ṣùgbọ́n ẹnìkan ṣẹbọ àwa lọ kọ́ mọ́síláṣí kò sí nǹkan kan tá a fẹ́ fi sínú Islam torí rẹ̀ kọ́ máa fọwọ́ múlé rẹ̀ tọ́kọ́ kìí ṣe mọ́síláṣí lè léyìn ẹ̀ mọ́síláṣí bá nítumọ̀ kí ló mọ̀ ọ́n mọ́ gba Islam ọjọ́ bó ti ṣe jẹ́. wọ́n ní ìgbà wo ni àwọn lè dúdà láti fún ogún bàbá àwọn tí ó ti fayé lẹ̀ lọ. àbábá ṣe bùkátà owó sí ni táwọn bá jẹ́ pé wọn ò lówó lò wọ́n kàn wò pé bàbá nǹkan ṣàṣedànù kó wọ́n máa bàjẹ́ àbáwọn ẹ̀gbọ́n àwọn kó máa jẹ́ kò sí tó burú ń bẹ̀ so ni wọ́n lè filẹ̀ ṣùgbọ́n fẹ́ẹ́ tètè pín náà ló pé yín nítorí pé nǹkan ń bẹ nínú dúkìá tí bàbá ó filẹ̀ tí ó bàjẹ́ tẹ́ ẹ̀ bá pín in nítorí pé ń ṣe lọ́pọ̀lọpọ̀ dagun láti ìgbà tí wọn ò tí ì pè ń tiẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá wà tó yẹ pé ẹni ẹlẹ́ni lè gbà mọ́yìn lọ́wọ́ nígbà tí ẹ bá tètè kọ bí ara sí i lọ́pọ̀lọpọ̀ gbà mí ẹ̀gbọ́n á máa yan àbúrò jẹ nígbà tí ẹ bá tètè pín dúkìá bàbá yín wàyí o tẹ bá fẹ́ pín ẹ àwọn ẹni tó bá mọ̀ ń pa rẹ̀ dáadáa kí ṣe gbogbo èèyàn lọ́mọ owó tí wọ́n ń pín níbi ogún pínpín kì í ṣe tá a lè pínpín kó pín táwa sọ pé ẹ má bínú bá ṣe má ṣe la ṣe òun ẹni tó bá gbọ́ bẹ́ẹ̀ tí wọ́n ṣe dúkìá bàbá rẹ̀ bẹ́ẹ̀ yọ yàrí torí rẹ̀ ẹ wá ẹni tó bá máa pín kẹ́ ẹ jẹ́ kí wọ́n tètè bá yín pín kọ́ mọ́ pẹ́ wọ́n ní ẹni tí ṣíṣe jálàbí ipò wo ló lè bá ọ̀rọ̀ rẹ̀ dé ibi ṣe jálàbí tí àfihàn lè sọ láti lẹ́yìn rẹ̀. àtọ́bàjẹ́ tí kò ní ìdí pé ibi tó fẹ́ bá dé nígbà tí èsì rúlà láfi máa wọ̀n. bákan náà wọ́n ní àwọn ní ilé ilẹ̀ tí àwọn ilé táwọn fi ń háyà àti ilẹ̀ pé báwo ni àwọn sì máa yọ zàká lórí àwọn ilé àti ilẹ̀. tó bá gbé wọn fi lé háyà ni wọn fi lé háyà ni owó tá à ń bá ń pa lórí ilé tá à ń pa lórí ilẹ̀ nígbà tí owó yẹn tó bá pa ní dúkìá mi a máa papọ̀ mọ́ dúkìá wa tí gbogbo ẹ bá ti tó òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat a máa yọ zakat fún un irú déètì ká pé ìjọ kìíní oṣù jùmọ́dà àkìrọ́ òun náà la ṣírò owó wa la rí i pé ó ti wọ ní sọ́ọ̀b a wàá fi sun ọjọ́ kìíní jùmọ́dà àkìrọ́ tọdún mi ti ń bọ̀ a wàá tún lọ owó wa ta ní nìsín sótún ká ní sọ́ọ̀b tá bá rí i pé owó wa bá ń ọ́ ká ní sọ́ọ̀b gba náà la bẹ̀rẹ̀ sí ní yọ zakatu owó fún ìdá kan nínú ogójì péré iná la máa yọ ń lópin ìgbà tí sí pé a nílé fún títà kìí ṣe pé a nílẹ̀ fún títà ilé tá ní fún títà ilẹ̀ tá ní fún títà tiẹ̀ ẹ mọ̀ pé a lè ti gbélé sórí àtẹ́pá fẹ́ta kó sọdún gbọ́ọ̀rọ̀ kó tó di pa arita níjọ́ tá a bá ríta ṣé zakatu ọdún kan la yọ fún ni àbí ti gbogbo ọdún tó ṣe pa ọ̀rọ̀ méjì malik rahimahullah àwọn sọ pé zakatu kan náà láàyò fún níjọta bá ti rí ta àwọn olùmọ̀ yòókù sọ pé iye ọdún tó bá ṣe náà ni ńlá yọ zakatu fún bí ẹni tó ní mọ́tò lórí yìí ò rí ta àfi lẹ́yìn ọdún márùn ó yọ zakatu ọdún márùn fún kìí ṣe zakatu ọdún fini ta ó sọdún márùn kó tó ta ọdún márùn bá ká ní Jazakumullahu khairan Akíntúndé Daoud Abdullah láti Abẹ́òkúta wọ́n ní ọ̀kan lára àwọn afáàsúnà ní ọ̀dọ̀ àwọn bẹ̀rùn sọ wípé ìdájọ́ Christmas àti New Year tó mọ̀kúrò ni wọ́n ní bí àfọ̀ àwọn èèyàn lè gba oúnjẹ yẹn kí wọ́n jẹ́ ẹni tó bá bùkátà sí nítorí pé ní kò sí àyà kan àti hadith anábọ̀ muhammad tó kọjú rẹ̀ wọ́n ní ilé ìsìnkàn káàkiri ní ọ̀dọ̀ àwọn nígbà pé kẹdáwọn kẹbáwọn sọ̀láyé rẹ̀. Eh, alhamdulillah àkọ́kọ́ ni pé ọlọ́run bẹ lẹ́dàá wa kò sí òfin eléyìí tọ́lọ́run bá kò sọ nípa rẹ̀ ó ṣe ti ká mà ó sì ṣe ti káwọ̀ mọ́mọ́ a sì lè má jura wa lọ. a ti ṣàlàyé pé táwọn ẹni tí kìí ṣe mùsùlùmí tó bá ń sọdún ẹ̀bùn tí wọ́n bá bùn ẹ̀ nítorí pé wọ́n ń sọdún ìsìláàmù sọ pé kò gbà kò ó ní tó bá jẹ́ pé ẹni tó bùn ọ́ lẹ́bùn ẹ bá ti jọ máa bùnra yín lẹ́bùn tẹ́lẹ̀ ṣáájú kọ́dún wọn tó dé ẹ̀bùn tó sì bùn ọ́ ní ìsìn kò yàtọ̀ sírun tí tí máa bùn ọ́ tẹ́lẹ̀ kò sì sí ẹran tó pa nítorí ọdún bẹ́ẹ̀ ìsìláàmù ní kò gbà pẹ̀lú àwọn májẹ̀mú mẹ́ta yìí torí ẹ̀ tí wọ́n wá sọ pé ẹ gbọ́dọ̀ gbá ẹ gbọ́dọ̀ gbá rárá rárá rárá àwọn òfin dè ẹni jẹ́ ìtìjọ́ máa bunra yín lẹ́bùn tẹ́lẹ̀ ẹ̀bùn tó sì bùn ọ nítorí pọ́tún wọn dé kọ̀ yàtọ̀ sí irú tí tí máa bùn ọ tẹ́lẹ̀ ẹlẹ́kẹta òun náà ni pé kọ́mẹ́sì ẹran kan tó pa nítorí ọdún bẹ̀ àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam bá ń ṣe rí nù so amẹ́ni tó jẹ́ pé ẹ̀yìn jọ́ bunra yín lẹ́bùn tẹ́lẹ̀ ọkàn bùn ọ lẹ́bùn torí pọ́dún rẹ̀ dé ni àbí ẹtíjọ́ máa bunra yín lẹ́bùn tẹ́lẹ̀ ó wá bùn ọ lẹ́bùn nítorí pé ọdún dé ó tún wá fẹ́ràn tí wọ́n pa nítorí ọdún sí eléyìí islam pé kọ́ ọmọ gbà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ìzákùnrin ọ̀fẹ́ ẹ oníbèrè adéyẹmí bùkọ́lá láti Kwara State wọ́n ní ẹnìkan ó ti ṣèṣì náà bí ẹ̀ẹ̀mejì lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ túbá ó ti wá di ẹni tí ó ti fò ilẹ̀ ayé rẹ̀ lọ́ba wọ́n ní sí ọlọ́run lè gba irú tútù bá rẹ̀. à ń bẹ lọ́run kó lọ́n bẹ lẹ́dàá kó forí ṣùgbọ́n súnà nàbì sallallahu alaihi wasallam fi yé wa wípé ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé a ti dá gbèdéke irú ìyà tí wọ́n fi jẹni tó bá ṣerú ẹ̀ à ń pe irú àwọn ẹ̀ṣẹ̀ yẹn à ń pè wọ́n ní hudud ìjìyà láti dá gbèdéke bí ó ti ṣe rí sẹ́ni tó bá ṣẹ̀ ẹni tó bá ṣe zina ọ̀kanù rẹ̀ ni ànábì ní ẹni tó bá ṣerú ẹ̀ṣẹ̀ yẹn bí kápẹ́yàn ṣe zina nìsí kò jìyà rẹ̀ láyé tó bá kú yóò máa bẹ tahtal mashi'a lábẹ́ bọ́lá wọn bá ti ṣe fẹ́ tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyam ẹ lárakùnrin yìí túbá tọ́lọ́n bá rí i pé tútúbá rẹ̀ òdodo ni kò jẹ́ pọ́ tanra rẹ̀ dànù ó sì ṣe dáadáa dáadáa lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ tí ń wá kọ́ lọ́wọ́ bóun fi pẹ̀sẹ̀ rẹ̀ ọlọ́run lè forí jìn tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ al sì wọ́ lọ ó lè fi ya rẹ̀ jẹ́ ṣebí wọ̀hún yẹ́sàlù a kì í bí ọlọ́run nípa tó bá ṣe ṣùgbọ́n àwa ẹni tí wọ́n bí léèrè làwà. kí ni ìbéèrè yín. ìbéèrè ẹ̀kọ́ nìjẹ́ ó bí èmi ìsìlámù ti ní o kí ìràwọ̀ ìràwọ̀ tó já àti pé àtàwọn ènìyàn ti kí àwọn abẹ́rẹ́ rẹ̀. ìbéèrè ẹ̀kọ́ nìjẹ́ ìbéèrè ẹ̀kọ́ nìjẹ́ tí àwọn ìṣẹ́yàtì ìgbàlódé àti ìlú náà tí ẹ̀rọ ní kí àwọn ọ̀pọ̀ àti ìgbé àyè ẹ̀fẹ́ ìlànà tó. alhamdulilayi akọni pé ìràwọ̀ kìí já òfin ọlọ́run sọ pé ògúnná ló máa ń ṣẹ́yọ látara rẹ̀ ìgbàgbọ́ wa sí ìràwọ̀ tí sì ń já àbí ògúnná tí ń ṣẹ́ jáde látara rẹ̀ wọn náà ni pé òkò ni tọ́nà máa fi ń sọ àwọn ṣayatin òkò ni tọ́nà máa ń sọ àwọn ṣaitan nítorí pọ́lọ́n ti ṣàlàyé léyìí fún wa nínú alukur'an wípé wa ja'alnaha rujuman lish-shayatin àwa la ṣe àwọn ara o àkọ́kọ́ ṣe lọ́sọ̀ọ́ fojú sánmà bákan náà a tún wá ṣe àwọn ara o lókò tá a máa fi sọ àwọn ṣaitan àǹfààní kẹta ọ̀nà ni wa alamatin ni wọ̀bí nẹ́jẹ̀mí hom yahtadun ọlọ́run ṣe lámì táwọn arìnrìn àjò fi máa mànà nítorí pé nínú àwọn ara wọn yẹn ìràwọ̀ kan wà tó ń pè ní anajmatul qutbiyya ìràwọ̀ tó máa ń yọ látàgbọn àríwá gbogbo èèyàn ló ń bùkátà rẹ̀ àwọn ẹni tó ń rìnrìn àjò lóru kò bá jẹ́ pé lẹ́lẹ̀ ń gbà kò bá jẹ́ pójú omi lẹ́ ń gbà kò bá jẹ́ pójú sánmà lẹ́ ń gbà an-najmatul qutbiyya ìràwọ̀ yẹn bẹ́ẹ̀ nù tí máa jẹ́ kí kálukọ́ mọ̀nà ọba jẹ́ pilot ti bàálù ọba jẹ́ ti ọkọ̀ ojú omi ọba jẹ́ pẹ́sẹ̀ náà lẹ́rìn àbí àwọn ẹni tó pé wọ́n rìn nínú Sahara tọ́ àǹfààní àwọn àràwọ̀ nù àmọ́ àràwọ̀ tí ẹ bá lọ já àbógun náà sẹ́kù lára rẹ̀ ọlọ́run ọba máa ń fi sọ àwọn ṣẹ̀tọ́ọ̀nì ni láti tó rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ṣẹ̀tọ́ọ̀nì wọ́n máa ń gunra wọn léjìká wọ́n gun àwọn létìká títítítítítítí wọ́n fi dé ẹ̀bá sánmàlẹ́ ayé tí wọ́n bá dẹ̀bá sánmàlẹ́ ayé ètò wa wà lókè pátápátá yóò máa jí ọ̀rọ̀ gbọ́ lọ́dọ̀ àwọn màláìka nípa nǹkan tí ó ṣẹlẹ̀ ńlẹ̀ ayé táwọn bá ti wá jí gbọ́ tòkí ọ̀sọ̀fẹ́ni tó wà ń sálẹ̀ rẹ̀ tó wà ń sálẹ̀ ọ̀sọ̀fẹ́ni tó wà ń sálẹ̀ tó wà ń sálẹ̀ ọ̀sọ̀fẹ́ni tó wà ń sálẹ̀ títí wọ́n fi wá mú wá sétí àwọn alágbègbà wọ́n fi mú wá sétí babaláwo babaláwo wa sọ òdodo ẹyọ kan nípa tí wọ́n jí gbọ́n sámà wọ́n tún wá fi irọ́ mọ́kàndínlọ́gọ́rùn wọ́n fi kún tẹ́ bá fi mọ́kàndínlọ́gọ́rùn tẹ́ bá fi kún ẹyọ kan ọ̀dọ́gọ́rùn àwọn èèyàn wà á ti torí ẹyọ kan tọ́jú òdodo tó bá ti lè ṣẹ wọ́n ti torí rẹ̀ gba irọ́ mọ́kàndínlọ́gọ́rùn gbọ́ wípé ọ̀kan ti ṣẹ ìyókù náà ń padà bọ̀ wá ṣẹ ìgbà tó náà wọn ará nàbì sallallahu alaihi wasallam ó wá ṣẹlẹ̀ pé táwọn àlìjánu yẹn bá gbìyànjú láti jẹ́ ọ̀rọ̀ gbọ́ ọlọ́run ọba ń fi ògún náà yẹn fi ń ṣe déédéé wọn turẹ̀ lọ́lọ́run ṣe ṣàlàyé fún ayé kéèké nínú Suratul Jinn báwọn àlejànú ti ṣe pariwo nígbà tí wọ́n rí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí ibẹ̀ náà la tún ti gbọ́ wípé ìtọ́pọ̀ nínú wọn gba Islam torí rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ìránṣẹ́ ọlọ́run ní ila Saqalayn sí àwọn èèyàn àti àwọn àlejànú sọ ìtumọ̀ ogun náà ṣé bàbá ìmáàmù bá ti ṣàdúrà ó ti tó àbí ń bùkátà kí gbogbo wa náà ṣàdúrà ń bùkátà kí gbogbo wa ṣàdúrà ẹ̀gbọ́n tánàbí sallallahu alaihi wasallam sọ ní oníjẹ̀mí bá ń ṣe sọ láti sókùlà ẹ máa ṣàdúrà fún wọn tọ́kàtọ́kà torí pé kò ń bùkátà rẹ̀ gan-an torí rẹ̀ à ń bùkátà láti kọ́ mà <laughs> wọ́n yẹ súfè nínú ẹ̀sìn Islam pé òrùkú ò ń súfè òforí kanlẹ̀ ò ń súfè ókè ní ìsìn sọ̀látùl jánásà kí lẹ́yìn máa wí kí lẹ́yìn máa ẹ̀rí pé òkú mi wọ́n gbé débẹ̀ tó bá kú láàrin àwọn aláìmọ̀kan torí àti kọtíra kan lórí eléyìí tó dá dúró gedegbe kódà yóò bá rẹ̀ láti bọ̀ kọ́ sọ̀látul jánásà báwo láti máa ṣe sọ̀láàtì sókù la láti bẹ̀rẹ̀ dópin béèrè fún wàá rí ní Al-Madina Center l'Ógbómọ̀ṣọ́ bí naam. jazakumullahu khairan oníbèrè béèrè Abdulhakeem láti Ìlọrin wọ́n ní ìjẹ́ ọ̀tọ̀ kí èèyàn máa sí sàlátù fún ànábì sallallahu alaihi wasallam tó wà nínú tí a dalailul khairat rárá ọ̀ ẹ má ṣe ò dalailul khairat bídí àlàsàn kò sí nǹkan tó fẹ́ ti fi wá mùsùlùmí ànábì sallallahu alaihi wasallam kọ́ abá ti máa sọ sàlátù fún kí ló dé títí ọjọ́ lójú àfi bídí náà. jazakumullahu khair abu hanifa abdulwahab abdulwakil wọ́n ní ṣé ẹnìkan lè san íńtírẹ́sì tí bàbá ìgbèsè tí bàbá rẹ̀ jẹ tí owó èlé wa gùn lórí bàbá ń ti wá kú ṣé èèyàn lè bá bàbá ń san gbèsè mọ́ íńtírẹ́sì tí ọjọ́ alhamdulillah gbèsè bàbá yín lẹ́sàn ẹ gbọ́dọ̀ san ilé orí rẹ̀ and uh, àwọn báńkì náà flexibility wà lọ́dọ̀ wọn tẹ bá ti fi hàn yín pé ẹ ṣetán láti san gbèsè bàbá yìí ṣùgbọ́n èèyàn ní san interest dípò kí wọ́n jẹ́ pé wọ́n pàdánù méjèèjì so tẹ bá ti lọ ráwọn alákòóso bẹ̀ pẹ̀lú ògbọ́ lọ ẹ rì sọ ẹ má bàa sìn léèyàn kọ́ má jẹ́ pé ran àwọn ẹlòmíín náà lọ láti máa gbowó èlé. hello. aleykum salaam wa rahmatulah kí ló kọ́ yín wọlé tí ń pè ó. ẹ̀dọ́ ni ládé kò ẹ̀dá kan pípé lọ́wọ́ rẹ̀ àbí ọ̀pẹ́ kan lọ́wọ́ sí ẹ̀kọ́ ni ẹ̀dá kan àríkà ọ̀hún pẹ̀lú rẹ̀. Hello. Àgbọ́. Hello, àgbọ́. Kí ni béèrè yín àgbọ́n tẹ́ béèrè gan-an? mo ní pé àwọn fọ́lọ̀ program dáadáa lórí àwọn ọmọ tó yíwa rẹ̀ pé tó máa ń máa ń kó àwọn àdìsí oríṣi àdìsí tó máa ń wá ilé rẹ̀ pé àwọn òbí ṣe ẹ̀kọ́ náà lọ́kọ́ débi ìgbà iná ni àti ó ní ìyá àmúkọ tí wọ́n fún àti òbí kọ́ lọ́kọ́ ẹ̀kọ́ ni ẹ̀yin náà wá wọlé kí o ẹ̀kọ́ ni ẹ̀yin náà wá wọlé kí o náà. Jazakumullah khair. wọ́n ní tí a bá ra ẹran níbi tí wọ́n ti ń ta àwọn ẹran tí wọ́n máa kó sínú ìyìn tẹ́ pè ní ní ìyẹ̀ ni wọ́n fi sọ rí sí ilé ìtọ́ àkọ́kọ́ ẹran tán pa nítorí wọ́n fẹ́ tẹran ta ló ní kí wọ́n máa béèrè tó bá dé ibi tí wọ́n ti ń tẹran pé ẹ dákun kí lè pẹran fún ah, ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí nǹkan karambà ní pọ̀nbẹ ẹlẹ́ran ń tẹran so wọ́n wá pẹran jọ kan tí wọ́n ṣe ní oyè àwọn ṣe kí n ta ló ní kí wọ́n máa béèrè lẹ́yìn tí wọ́n bá tún pẹran jọ náà màmá ni kí wọ́n máa jẹ gbólóṣè ti rí pàmò náà. ṣùgbọ́n kùn lọ́ọ́ ọpọ́ pàtàkì fún ẹrú ọlọ́run tí ó ṣe agbátẹrù wọ́n ní láti ọ̀dọ̀ Lawal Kọ́láwọlé wọ́n ní ẹjọ́ àwọn fẹ́ bi àwọn ṣẹ́kù léèrè pé tí ẹnìkan lè wá. Wa... hello màlẹ́kùn sáàmùsàn ràn kí ló kọ́ ìwọ̀n ẹ̀dún pẹ̀lú àgbẹ́ dáadáa a àgbọ́ ìyá ó ti rẹ̀ bí tí oníbèrè bèrè pé ní sí àwọn ẹran tí wọ́n máa àwọn adìẹ tí wọ́n máa pa tí wọ́n máa kọ́ ránṣẹ́ hàn pé báwo ni ó ṣe jẹ́ àlàlì sí hello pàlékùn sábà rà kí ni bèèrè yín ẹ jìnà sí rédíò yín díẹ̀ kí ni bèèrè yín Ìbéèrè ìjọba ìròyìn ẹ̀dára. Ìbéèrè ìrẹ́lẹ́ ìjọba alákọ̀ọ́lẹ̀ ẹran tí wọ́n kó ránṣẹ́ láti lókèèrè tó jẹ́ pé pípa ni wọ́n kó ránṣẹ́ kí wọ́n mùsùlùmí tó láǹfààní àti jẹ́ wàá wádìí ní àti ṣe pa ta ní sì ń pa torí tí wọ́n bá dárúkọ ọlọ́run sí ẹran kọ̀tọ̀kọ̀ jẹ́ so ẹ̀tọ́ àwọn ẹni tí ń jẹ nǹkan tí wọ́n bá ń pèsè ọwà even gan lọ́dọ̀ ìjọba consumers right sòtẹ́ bá lo àǹfààní yẹn ìjọba ò lè bá yín wádìí bí kìí ṣe ń jẹ́ kó tó di pé wọ́n kó wọlé ẹni tó jẹ sọ̀látùl ásìr tí ọ̀ràn ti ṣe tó ti ṣe sọ̀látùl magrib yóò ṣe ásìrì yóò tún wá tún magrib ṣe lẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́. Jazakumullahu khairan fid dunya wal akhirah ọ̀pọ̀ pàtàkì fún ẹrú ọlọ́run tí wọ́n ṣe alágbàtẹ̀rù ètò yìí ọlọ́run ìdáhùn sí àwọn ìbéèrè ọlọ́kọ̀jọ̀kan ní àti àtàárọ̀ ọlọ́kọ̀ọ́rọ̀ àwọn ìtọ́jú kárí wọn pẹ́ lórí dáadáa ó jẹ́ kí a ṣe àǹfààní pọ̀ lára wọn láyé àti ní ọ̀làlẹ̀kẹ́ wọn